أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أما بعد أدعوكم فون ولون الحمد لله أتي توا إكاتك فون النبي محمد صلى الله عليه وسلم كي كان كما دولي النبي كسر وبعث النبي محمد صلى الله عليه وسلم látòrí àwọn sábẹ́ kọ́lọ́n kó rọ òjò ìkẹ́ náà dọ́dọ̀ àwọn tábì látòrí àwọn tábì kọ́lọ́n òjò ìkẹ́ náà lórí gbogbo àwọn ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo wa ní kíkí ìsìlámù wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí tí mo sì fẹ́ kí gbogbo wa kí a farabalẹ̀ gbọ́ torí controversies tó pọ̀ nínú Islam kò sí ní tó bí ẹ̀sìn islam ò pín yẹlẹyẹlẹ bákan náà alukurani ò pín yẹlẹyẹlẹ bákan náà ọ̀rọ̀ anábì ò pín yẹlẹyẹlẹ àmọ́ ní tó pín yẹlẹyẹlẹ tó ń wá bí àdánwò nínú islam òun làgbọ́yé àgbọ́yé wa pín yẹlẹyẹlẹ ojú tí ẹnìkan fi ń rí nọ́mbà kan tó fi pe nọ́mbà náà ní six òun lẹ́lòmíì ò fi pe nọ́mbà náà ní nine bẹ́ẹ̀ sì ni six, nígbà tá a bá kọ tó bá dúró síìsì lámọ̀ rí àwọn tá a bá ti lè kọ́ tó bá ti dẹ̀gbẹ́ náà ìlókù tá a mọ̀ rí báwọn. àgbọ́yé ní ń dá wàhálà alẹ́ nínú Islam ọ̀rọ̀ tí mo wá fẹ́ ká gbé yẹ̀wò òun lọ̀rọ̀ tí ìkan lára àwọn pòfẹ́sọ̀ ara àwọn prof nínú èdè láwáwá àti nínú ẹ̀sìn Sheikh wa Hassanul Fatih Qoribullah àfáà yìí ṣe prógámù kan ní orí TV nílẹ̀ láwáwá àfáà yìí wá ṣe prógámù náà lórí hadisi kan hadisi yìí ni mo wá fẹ́ kí a fi kọ́ ara lẹ́kọ̀ọ́ ká sì gbọ́ wàfà yìí káwa náà gbọ́ ká mú un tó fa sábà bí kan tó bá sì jáde láàrin wa kò sí tó fa tí àwa mùsùlùmí fi ń lè ń pe mùsùlùmí ní kèfèrí ta fi lè ń fún ké mùsùlùmí ní sàtífíkẹ́tì náà kàlí látàyè tó kọjá hadisi yìí hadisi yìí náà la rí ló jẹ́ ká mọ̀ gbà pé mùsùlùmí wà kéde ẹ̀sìn ní ṣe àwa yòókù là ń ṣe tó dáa kí wàá làdísì náà òun náà ni wípé àfáà yìí sọ pé òun ka nínú tírà òun wá rí tí wọ́n sọ pé ànábì wa Muhammad ó ní Yahudi ó láwọn Yahudi wọ́n máa pín sí seventy one àwọn Nasara wọ́n máa pín sí seventy two àwọn mùsùlùmí wọ́n máa pín sí seventy three group nígbà tó bá yá ó wá níṣẹ́ wá rí gbogbo àwọn mùsùlùmí yẹn lápapọ̀ gbogbo wọn lápapọ̀ iná ni wọ́n lọ àyàfi jọ ẹ̀yẹ kán ni ò ní wọná àfáà yìí nígbà tó wá tó ń ka òwe òun wá jòkó lè ń wá òwe ànábì dáwọ́kọ nàṣọ́ra ó dáwọ́kọ jíù ó dáwọ́kọ kírísítẹ́nà ó dáwọ́kọ àwọn nàṣọ́ra àwọn jíù ànábì ò dáwọ́kọ náà sí ẹ̀gbẹ́ wọn rárá ó wá débi ti mùsùlùmí àwa tó jẹ́ pé ànábì àmọ́ sọ fún wa pé man qala la ilaha illallah dakhala al-janna ọ̀wọ̀ ànábì ni anábì ní ẹnikẹ́ni tó bá ti lè sọ pé la ilaha illallah ìwé níbí ó wà àlùjánnà anábì ọ̀hún ló tún wá ń sọ yàn yìí pé ẹnikẹ́ni pé àwa mùsùlùmí á padà pín sí seventy three gbogbo àwa seventy three yẹn gbogbo àláwọ̀ àwọ̀ ná èèyàn kan ni wàá ní wọ iná àfàìwá wò pé òun wá bẹ̀rẹ̀ sí ń ṣèwádìí lórí àdìsí pé ṣànàbí sì lè sọ owó ọ̀rọ̀ báyìí torí tí wọ́n bá ní àfáà kan sọ̀rọ̀ nípa àdìsí kan gbọ́ èèyàn wa tẹ̀ ń gbọ́ wa ń lé kì í ṣe wípé àáfàá yẹn tako ànábì àbó tako ọlọ́run kò sì tako àwọn sàábẹ́ àmọ́ tó tako ń bẹ̀ ni wípé ẹ mọ́ fọkàn táwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ti lè tọwọ́ bọnú àdìs wọ́n ti lè tọwọ́ bọnú ọ̀wà nábì mo bá kan sọ̀rọ̀ ń jò ní olówó ànábì ni wọ́n lè tọwọ́ bọ̀ mo ní à ọlápò mọ kéwú tó bá mọ kéwú mọ pé lè tọwọ́ bọ̀ mo ka kan jò ní wọ́n ní ahadisun dọ̀ífà àwọn ọ̀wà nábì tó lẹ wọ́n wá kọ ọ̀wà nábì one thousand wípé gbogbo ọ̀wọ̀ yìí o one thousand yìí o àmẹ́ni tó gbà wá pa nábì kọ́ ló sọ. ṣe bí one thousand tí wọ́n lè mú jáde fún wa nìyẹn ọlọ́run ló wá mọ iye ọ̀wà nábì mi ti ń bẹ́nu tíra mi tá n káàdì sí. tí wọ́n bá ń pè wá sàkèsí pé ẹjẹ́ àwọ ọ̀wà nábì yìí wò kò túmọ̀ pé wọ́n fẹ́ takò ànábì wọ́n fẹ́ takò àwọn sàábé rárá ní tí wọ́n fẹ́ takò bí ẹni kí káwọn ọ̀tá ìsìn mọ́ ti lè lọ wọnú ọ̀rọ̀ yìí for example nísìnyí kí mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ bí èèyàn ṣẹ̀fẹ̀ gba Islam kó wá gbówó àdìsí pé àwọn àjọ mùsùlùmí gbogbo alákàkọ láwọ ná àyàfi àwọn ọjọ́ kan ìwé ènìyàn wò kókó wá convince náà pé ìjọ wo wá nìyẹn nínú àwùjọ Islam tó yẹ pé àwọn nìkan ni ò ní wọ̀nà àdìsí yìí gangan fúnra rẹ̀ ti ń kọ́kọ́ takò rẹ̀ àdìsí yìí níbìkan ó sọ pé seventy three àdìsí yìí níbìkan ó sọ pé seventy one àmọ́ bẹ̀rẹ̀ kọ́ la ń lọ ibi tá a wá ń lọ ni pé àfáà yìí wá lóun wá bẹ̀rẹ̀ sí ṣèwádìí ọ̀rọ̀ àfáà yìí la fẹ́ gbé sí ayé torí tó bá yẹ pé àfáà kan ní áfíríkà ń bàyà bí nàìjíríà àbí èkó ló sọ ọ̀rọ̀ báyà àfáà yìí kọ́ lọ bẹ́ẹ̀ lórí àbí kọ́ bẹ̀rẹ̀ sí pé kèfèrí àbí kọ́ ọmọ ṣépele àfáà leléyìí ó wá ní òun wá ṣèwádìí fá àfáà yìí wá ní lẹ́yìn ìgbà tó wá pẹ́ díẹ̀ òun wá lọ sí Iraq òun wá dé maktaba òun dé library ní Iraq ìgbà tó ń wá dé iraq ló ń wá rí tíra kan tíra náà lára àwọn tíra tó ti pé gan ni tíra yẹn òun wá rí àdìsá nábì yìí níbẹ̀ pé tí wọ́n wá kọ́ síbẹ̀ yìí pé àwọn ìjọ ànábì wọ́n padà pín sí ìdá wasabo ìyìnà fẹ́ríkọ́tàn wọ́n pín sí seventy one wà ní gbogbo wọn kulluha fil janna gbogbo wọn ni wọ́n wà àlùjànnà illa dhanadiqa wọ́n wá ní àyàfi àwọn tí wọ́n mọ òótọ́ tí wọn ò tẹ̀lé ó lé wọn ò pí àṣà àdìsí tó wà ń bẹ̀rẹ̀ wọ́n ti wá yí àdìsí yẹn padà ibi tí mò ń lọ nìyẹn pé ọ̀wà nábì ni àmọ́ wọ́n ti yí padà wọ́n ti wá sọ di pé gbogbo àwọn ọjọ́ tó kù yẹn o àwọn yòókù wọn wọ̀nà òun ló fà tí ẹ bá rẹni tó bá ń bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tẹ́bá bílẹ̀ ìgbé kílódé ó máa nítorí pé kí ni kò sínú gúùpù àwọn anábìlẹ̀ ti ní pé gúùpù máa padà pọ̀ nínú Islam nínú àwọn gúùpù tó máa parẹ́ nínú wọn ni gúùpù tó ń wà kí wàá ló dáwọ́ lójú pé nínú gúùpù tó máa là ní wọ́n wà arákùnrin wa ni wọ́n òkè ewu ah, àdìsí ní tó wà ń bẹ̀ ni wípé tó bá di ìgbẹ̀yìn ayé àwọn mùsùlùmí ó pín sí seventy one ó wá ní gbogbo àwọn seventy one yìí ni wọ́n wà wà lùjẹ́ náà àyàfi àwọn gúùpù kan wọ́n ní wà lùjẹ́ náà àwọn tí wọ́n ní wàlìjẹ́ náà ń bẹ̀ àwọn náà làwọn tí wọ́n mọ òótọ́ tí wọn ò tẹ̀lé àwọn ọ̀tá ẹ̀sìn àwọn kan tó yẹ pé wọ́n fẹ́ pèpè síjọ wọn àwọn wá yí padà àwọn aṣọ pé gbogbo ìjọ seventy gbogbo àlàáparẹ́ ẹ̀yẹ̀ kan ní wàhálà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ọ̀wà nábì ká fi mọ̀ pé ọ̀rọ̀ yìí àtọ̀wà nábì mi ò ń contradict ara wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń bá wọn sábẹ́ sọ̀rọ̀ ọjọ́ kan ó ní kullukum tadkhuluna al-jannata gbogbo yín àtàwọn tí wọ́n tún bọ̀ lẹ́yìn gbogbo yín lẹ wà àlùjánnà illa man aba ànáfi àfi ẹni tó bá kọ̀ tí ò fẹ́ wà tí ò fẹ́ wà àlùjánnà ló kù àtàbí àni abẹ́ tani wà tani wà ní wà àlùjánnà ànábi ní bẹ́ẹ̀ ni ẹni tí ò bá fẹ́ tọ Ọlọ́run àti tànábì kò fẹ́ wà àlùjánnà nù ànábi ni kullukum gbogbo yín lẹ wọ àlùjánnà ẹ̀yìn pé ọ̀rọ̀ yìí ti takò ọ̀rọ̀ pé gbogbo aláwọ̀ náà ànábi sọ gbogbo aláwọ̀ àlùjánnà tí a bá ń kawú ọ̀rọ̀ báyìí òun ló fà mú bì kan lára ọmọ ìyá wa ń jò nílé rè pé kí ló mú ẹ sọ pé àwọn onísúfí ó wọ̀ ná kí ló mú ẹ sọ pé àwọn tí wọ́n bá ń ṣe tí wọ́n ṣàfọwọ́ fọ́lọ́hún bí wọ́n ṣe la ilà ilà kí ló mú ẹ sọ pé wọ́n wọ̀ ná ó wá ní bẹ́ẹ̀ ni torí pé ànábì sọ pé a máa pín tó pọ̀ nínú àwọn fúríkọ̀ tó máa parẹ́ nínú wọn làwọn èèyàn wà. ìgbà tí mo wá kọsẹ̀ bá ọ̀rọ̀ yìí tí pòfẹ́sọ̀ yìí sọ ó dáa kí wọ́n ṣèwádìí lóòótọ́ pòfẹ́sọ̀ yìí wá lóun wá ṣèwádìí òun wá rí i pé ṣàǹnàbì lè sọ̀rọ̀ báyìí ó lóun wá bẹ̀rẹ̀ sí ní rántí ọ̀rọ̀ tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tànàbì sọ ànàbì sọ yìí pé níjọ́ tànàbì fẹ́ kú pé ya Rabb pòfẹ́sọ̀ ní sọ̀rọ̀ yìí pé ya Rabb ọlọ́run o ummati ummati ummati ọlọ́run àwọn ìjọ mi o àwọn ìjọ mi o àwọn ìjọ mi o gbólóhùn tànàbì wí tó fi kú ni pé àwọn ìjọ mi o àwọn ìjọ mi o àwọn ìjọ mi o gbólóhùn táwọn ẹbí tó fi kú nìyẹn wọn lọ Ọlọ́run wá dá lóhùn yìí pé kọ́ọ̀lá la Ọlọ́run wá sọ fún pé lam akzulaka fi ummatika anabi mi ò ní dójú tiẹ̀ lára àwọn ìjọ rẹ̀ anabi mi ò ní dójú tiẹ̀ lára àwọn ìjọ rẹ̀ tẹ̀kú àǹtà tẹ̀kú ummati ìwọ anabi sọ pé ìjọ mi ìjọ mi ìjọ mi wà á na akulu rahmati èmi Ọlọ́run wá sọ pé ìkẹ́ èmi Ọlọ́run. Hmm ìrẹ́lọ́run ó kẹ́ wọn ìrẹ́lọ́run ó kẹ́ wọn hadith anabi ṣé kò ti takò hadith tó ní gbogbo àwọn seventy group ni wọ́n wọ iná àwọn ẹ̀kan ni wọ́n wà wà lùjẹ́nà anabi tó pariwo gbòjọ mi ọlọ́run wà níyàn ní dójú tiẹ̀ táwọn ọjọ́ anabi seventy group bá wọ ná ọlọ́run ò ti dójú ti báwọn seventy group nínú ìjọ anabi tí wọ́n bá wọ ná tẹ́lá ní group kan ṣoṣo society kan ṣoṣo tẹ́yìn dálẹ̀ tẹ́yìn pèpè ara yín síbẹ̀ àwọn nìkan ẹ̀yin nìkan lẹ́wà lùjẹ́nà ah àdìsí yìí àfi ká fura sí mi ò tí ì ka ọ̀rọ̀ mi o ọ̀rọ̀ púrófù yìí ni mò ń kà àfáà wa yìí tí mo pè ó pẹ̀ ní hasanu elfateh kọ̀rìbùlà àfáà yìí ní ṣèwádìí nígbà tó lọ sí ìlú Iraq torí tí wọ́n bá ní wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ànábì àwa tí a bá gbọ́ ẹ̀sìn yẹn dákunjá fabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àdìsí kì í ṣe ọ̀rọ̀ èpè ọ̀rọ̀ àdìsí kì í ṣe ọ̀rọ̀ jà a jọ ṣàlàyé ẹ̀ fún ara wa ni ọ̀rọ̀ tí mo dẹ̀ ń ṣàlàyé yìí tí mo rí torí ẹ̀ ṣàlàyé ẹ̀ ni wípé ẹ wo bí àwa mùsùlùmí ẹ wo bá ṣe ń pera wa ní kèfèrí ẹ wo bá ṣe ń pera wa lọ́mọ náà kò sí ní tó bí o àdìsí yìí ni o wípé ẹ ànábì tó ká máa pín bí ara àwọn tó fẹ́ sọnù làwọn làwọn ilé wà ọlọ́run ni mi ò ní dójú tiẹ̀ nígbà táwọn sẹ́wọ́n ti bá wọ ná nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé àwọn kan lọ́la kí ló ṣẹlẹ̀ báwọn ọlọ́run ti dójú tiẹ̀ bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ pé tatanazal nínú àdìsí anabi ló tún wà o yawmal kiyama mẹ́ àtọ̀ rahma ọlọ́ anabi ló tó bá lọ́jọ́ bí alkiyama ìkẹ́ ọlọ́run tí ó tó hundred yóò sọ̀kalẹ̀ níjọ́ náà yóò wá bo gbogbo ẹ̀dá dáhùn gbogbo ẹ̀dá nìkẹ́ ọlọ́run náà ó bò dáhùn ata ìbùlísà ó ní kódà ìbùlísù alain iblisu laid èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbégan yatasharab òun gẹ́gẹ́ fún ara rẹ̀ yóò máa sáré pé kóun ti ẹ̀rí nù kẹ́ ọlọ́run yìí nígbà tí kẹ́ ọlọ́run bá wá sọ̀kalẹ̀ níjọ́ bí àkìyàmọ̀ tó wá bu gbogbo ẹ̀ dáadáa ẹ dákun àwọn mùsùlùmí yóò wá yọ lẹ́àbí ẹ kọ́kọ́ wo ọ̀rọ̀ yìí yóò tún wá yọ àwọn mùsùlùmí náà lẹ́àbí mo wá ṣèwádìí lórí ọ̀rọ̀ yìí pé ẹ dákun kí n tó parí ọ̀rọ̀ táfà yìí sọ kí ni ìwádìí tèmi gẹ́gẹ́ fúnra mi lórí ọ̀rọ̀ yìí wá síwádìí àwọn àáfàá wa nú ẹ̀sìn wọ́n wá ní ẹ báfà yẹn ṣe kà á pé gbogbo aláwọ̀ àlùjẹ́nà àfẹ́ kan wọ́n ní kò correct ó wrong pé àdìsí yẹn kò lẹ́sẹ̀ lẹ̀ wípé èyí tó lẹ́sẹ̀ lẹ̀ ni pé gbogbo wa ò wọ̀ náà àyàfi jọ yẹn kan ẹ dákun jáwa náà jọ gbé e sí làákàyè kájọ gbé e sí ọ̀rọ̀ tá ànábì sọ ànábì ń sọ ń sọ pé aláwọ̀ ọjọ́ òun sẹ́ẹ̀ ní tóun ìwà pín yẹlẹyẹlẹ tá a pín yẹlẹyẹlẹ yìí ó wu ọlọ́run ló jẹ́ pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ torí alukurani sọ pé wàhálà òṣà àrọ bùkẹ alukurani tó bá jẹ́ kó ni làjà àlànàṣà ummatan wahida kó bá ṣe wá níjọ yẹ kan àmọ́ ọlọ́run náà fẹ́ ká pín ni nígbà tó wu ọlọ́run ká yóò wá wù ká yóò wù kó jẹ Afa kan àdìsí yóò káàkà nínú àwọn tó ní kò da àfáà wa Ibn Taymiyyah wọn láti sì kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé gbogbo wa láwọ̀ ná àfijọ́ ẹ̀yẹ kan torí ìjọ tí àfàgán bá ní ẹ kí èsì àdìsí kan táàtà yìí mọ̀ pariwo kí ó sọ̀rọ̀ sáà nábì ó sọ̀rọ̀ sí àfa àbùkárí ó sọ̀rọ̀ sábà kan rárá ó fẹ́ ká wo nǹkan míì tí wọ́n mọ̀ fi mú àwa mùsùlùmí náà àdìsí àti àṣìgbọ́yé bí mo ṣe wá kà á síwájú mo tún wá rí àwọn àfáà tí wọ́n ní rárá àdìsí yìí bó ṣe wà gẹ́gẹ́ náà nìyẹn mo wá kà á níbẹ̀ pé àdìsí yìí bó ṣe wá nínú ìwádìí tí mo ṣe nínú tírà wípé àdìsí yìí wá báyìí pé tẹ̀fítẹ́rìkù ummati àwọn ìjọ ìmí ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ó pín yẹlẹyẹlẹ ala sabu'ina au ihida wa sabu'ina firikotan wọ́n ó pín sí seventy group àbí kí wọ́n pín sí seventy one group ó wá ní al-aliku minha wahida èèyàn kan nu wọn náà ni ó parí gúùpù kan náà ni ó parí nu wọn hadha al-hadithu sharif ẹ rí hadith tawaka yìí sọ ahawul hakim afáwa hakim ládìsí lálàáfíà wàrọ̀wá tọ̀bàrání tọ̀bàrání náà gba àdìsí wa wàrọ̀wá ṣàrání fil-mizan afáwa ṣàrání náà gba wa nù tíra wọn tí ń túmọ̀ yìí pé àwọn kan ládìsí yìí ó rọ̀jì kó dáa àwọn kan ládìsí yìí ó dáa àmọ́ ẹ wá jẹ́ àgbé àdìsí lọ síbi àgbọ́yé alukuran èmi ò tí ì dájọ́ pé bóyá ẹ ó da àbádìsí yóò da gbogbo tẹ máa fẹ́ sọ pé ẹ àdìsí tó kárí ẹ èmi náà ti mọ̀ á ti kánú tíra kẹ tó sọ àmọ́ ẹ wá jẹ́ àgbé àdìsí sósùn alukuran àdìsí tó ní gbogbo wa máa wọ nátàn yìí àyàfi àwọn èèyàn kan torí ẹ̀ ló fà táwọn èèyàn yẹn fi ń rí àwọn pé àwa nìkan la máa wọ àlùjànnà ni wọ́n fi ń pín iná fáwa tó kù pé gbogbo àwa tó kù yẹn iná la máa wò pé torí pé àwọn nìkan àwọn nìkan àlùfíkọ́tù nájíyà nígbà tó wà sọ wá ní wọ́yẹ jamaa àwọn ni jamaa ẹ dákun jamaa ti ń ṣépè fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ sọ́n wá kí jamaa wà nù dáńpé jamaa group kájọ ṣe papọ̀ kájọ ṣe papọ̀ nígbà tá a bá ń ṣépè fún mùsùlùmí ẹgbẹ́ wa ṣé àjọ ń ṣe báwọn ẹ wá já gbé àdìsí lọ sínú alukur'an ẹ mọ kí mo sọ ní sí pé àwọn àfa kan ní àdìsí òun kan fúnra rẹ̀ lálàáfíà àdìsí ká ní gbogbo wa la máa wọ náà àwọn kan máa wọ àwọn èèyàn kan ló máa wà lìjẹ́ náà àwọn kan ló lálàáfíà ọwọ́ á ní ìtọ́lọ́ lálàáfíà mẹ́rin pé gbogbo wa la máa wà lìjẹ́ náà àfáwọn èèyàn kan àwọn kan wá ní rárá o gbogbo wa pátápátá la máa wọ ná pé àwọn kan ní rárá gbogbo wa pátápátá la máa wọ ná yẹn àfi àwọn ẹ̀ẹ̀kan a fẹ́ gbé àdìsí a gbé sínú alukoran káwo ní alukoran sọ nípa àdìsí eh, èyí tí alukoran sọ fún wa ni wípé wa rahmati wasi'at kulla shay'in ọlọ́run sọ nínú suratul araf nígbà tí ń bá ànábì sọ̀rọ̀ ká lọ wo suratul araf one fifty six ọlọ́run ní wa rahmati wasi'at kulla shay'in ọlọ́run ní ìkéyìí ni ọlọ́run ó fẹ́ ó gba gbogbo nǹkan láàyè ó fẹ́ ó gba gbogbo nǹkan láàyè fasa aktubuha lilladhina yattaquna ọlọ́run ní màá kọ ìkẹyìn mi àforíjì mi àlùjánnà mi màá fún gbogbo àwọn tí wọ́n bá ń páyà ọlọ́run tí ń túmọ̀ wípé èèyàn bá belong sí gúùpù kan tí ò bá ti tako ọlọ́run tí ò tako ànábì tí ò tako alukuhan tí ò tako àdìs irú ni bẹ́ẹ̀ tó bá díẹ̀ ní ìpáyà ọlọ́run nínú ọkàn tó ìpáyà ọlọ́run ò sínú ahọ́n kẹ́ ẹ sọ́jú bẹ́ẹ̀ lọ́pọ̀ ìpáyà ọlọ́run yẹn túmọ̀ kẹ́ ìpáyà ọlọ́run ìpáyà ọlọ́run ò sínú aṣọ kò sínú múra inú ọkàn àtẹ́kùwà àhùnà ànábì ló sọ ó ní bíbá ẹni ìpáyà ọlọ́run wà ibi tó bìlọ́ọ̀gì sí ọkàn ọlọ́run ọlọ́run ní ìkẹ́ ọlọ́run fásà àtúbùhà máa kọ́ lílẹ́dí iná yẹ tẹ́kùn fáwọn tí wọ́n bá páyà ọlọ́run tí ń túmọ̀ yìí pé àdìsí yìí ń sọ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá lè páyà ọlọ́run ọlọ́run ó kẹ́ kò sọ yìí pé àlùkùránì yìí sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá lè páyà ọlọ́run ọlọ́run ó kẹ́ fàṣà àtúbà lílẹ́dí iná yẹ tẹ́kùn ó wá ń tẹ̀síwájú pé àtàwọn tí wọ́n bá yẹn zàká àtàwọn tí wọ́n bá ń gbàgbọ́ nu àmì àwọ̀ ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ fún aláyẹ sọ pé èké bó lànàbí o ṣe wá tún sọ kalẹ̀ pé ẹ wọ náà o tí o ti wá fún wa ní ìwò náà kalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ànábì ló sọ pé bashiru ànábì ni ẹ fún àwọn èèyàn ní ìwò dùnú ànábì ló sọ o ànábì ni ẹ mọ́ fún wọn ní ìwò bànújẹ́ pé nígbà tí tá àti ìdè tẹ́sọ́ bá pé àwọ̀ náà àwa seventy one pé àwọn èèyàn kan ní wàhálà ànábì ló sọ pé bashiru ẹ máa fún wọn ní ìwò dùnú ẹ máa fún wọn ní ìwò bànújẹ́ ọ̀gíbù ànábì ni ẹ ṣe wọ́n lóyún kòkòrò oore ẹ sọ fún wọn pé oore jẹ́ tiwọn wàlá àtúkọ̀ nítù ẹ má já kàn múná wọn kú òun bí ìkẹ́ ọlọ́run ànábì ló sọ bẹ́ẹ̀ o nígbà téèyàn bá sọ wá pé àwa tá a bá ti belong sí gúùpù kan tá a sọ pé kò sí ọlọ́run o a sọ pé kò sí ànábì o a sọ pé kò sí alukuran a sọ pé kò sí ti ń jẹ́ hadithu rasul ẹ wá nítorí pé a tẹ̀lé society báyìí a mọ̀ sí bí society ẹ̀ ṣe ń ṣe gẹ́gẹ́ táàdẹ̀ takò alukuran táàdẹ̀ takò hadith táàdẹ̀ takò ọlọ́run ẹ wá ná làwọ̀ hadisi yìí ó gba ìfura lóòótọ́ ẹ wá já tún kú omi ẹ̀ ká bọ́ síbi ọ̀rọ̀ ànábìwá isa aleyhi nínú alukuhan náà ni ká tún sí o ká wo hadisi yìí wò sí alukuhan táàdìsì yìí tó o bá gbọ́ yé ẹ̀wọ̀n tí mo sọ yìí tó o bá gbọ́ yé tún fídíò yìí play lẹ́lẹ́kejì ó súnmọ́ kó má tètè gbọ́ yé lákòókò tún play lẹ́lẹ́kejì ìyẹn ó ràn ẹ́ lọ́wọ́ ju kó sáré ṣépè lọ tó bá tún gbọ́ lẹ́lẹ́kejì bí ó yọ ọlọ́run ó ju orí gbọ́ yé ó lè orí sí pé ah nígbà tí ọ̀tá ìsìn bá kawọ́ wọ̀ báyìí pé ẹni ẹ̀ mọ́wọ́ rí ẹ gbogbo àwọn mùsùlùmí gbogbo náà ni wọ́n lọ́n sọ pé wọ́n wọ̀ náà tán àyàfẹ́ ẹ̀ kan àfikọ́ tún nàìjíríà àfikọ́ tún nàìjíríà ọlọ́run ẹ̀ sọ pé ìké mi ọlọ́run lílẹ̀ dínà tẹkùn fáwọn tí wọ́n bá páyà ọlọ́run ìpáyà ọlọ́run sì ọkàn ní gbé ọkàn ní ìpáyà ọlọ́run gbé èyí lè wò pé àbí lọ́ọ̀sì sọ́ráìtì kan tó yẹ pé ìpáyà ọlọ́run sì ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ wá jábọ́ sínú Suratul Maida níjọ́ nígbà tí ọlọ́run bá isa isa jesus christ ọlọ́run bá sọ̀rọ̀ nípa àwọn ìjọ rẹ̀ tí wọ́n lọ di ẹlẹ́sìn lẹ́yìn rẹ̀ ọlọ́run wá ń bá isa sọ̀rọ̀ báyìí pé ìwọ isa èmi ló dé tí o fi padà sọ pé kí wọ́n mọ sin ìwọ kọ́ sin ẹ̀ kọ́ mọ pè é lọ́lọ́run isa wá ń sọ fọ́lọ́ yìí pé nínú suratul maida aya one hundred and seventeen wípé mọ kúlìtù láhùn ọlọ́run mi ò sọ kankan fún wọn ilá àmọ́ta ní ìbíyì in tí wọ́n ọlọ́run sọ pé kí n sọ fún náà ni mo ń sọ fún wọn mo sábẹ́ sí ń bá ọlọ́run sọ̀rọ̀ pé ọlọ́run mo ní kọ́ mọ̀ sí ẹni mo ní kọ́ fọ ìkànlẹ̀ fún ẹni nígbà tí isa wa sọ̀rọ̀ tán isa wa ń sọ wípé into azibuhun ọlọ́run tó o bá jẹ wọ́n níyà fa iná um ìbáàdùkà ẹrú ọlọ́run náà ni wọ́n o lẹ́tọ̀ọ́ sí kò jẹ wọ́n níyà náà lùkọ́ ló wá o wa ìntẹ́gìfìrì láhùn ọlọ́run tó bá wá tún foríjì wọ́n ẹ dákun isa ń tọrọ àforíjì fẹ́lẹ́ṣẹ̀ ọlọ́run tó bá tún wá forí jì wọ́n kò ṣe dúró lórí pé ọlọ́run tó bá jẹ wọ́n yà ó ní ọlọ́run tó bá tún wá forí jì wọ́n wá in tẹ́rẹ̀ fèrè láhùn ọlọ́run tó bá tún wá forí jì wọ́n fa innaka antal azizul hakim ta ni ó bí ẹ kó ṣe forí jì wọ́n ṣèbọ́ ba ọ̀jọ̀gbọ́n ni ẹ́ ìsànkánú àwọn ọjọ́ rẹ̀ àwọn ọjọ́ tí wọ́n ò tẹ̀lé òfin rẹ̀ àwọn ọjọ́ tí wọ́n ti ń pe ìsà lọ́lọ́run àwọn ọjọ́ tí wọ́n ti takò ọlọ́run ìsà tún wá ń kàánú wọn anabi tó wá jẹ́ arihamul khalqi ẹ̀dá tó fi ń láàánú ju anabi yóò wá káànú wa ló wá sọ pé gbogbo ọwọ́ náà seventy one alùpàdé isa ń káànú àwọn tí wọ́n ń ṣẹbọ lẹ́yìn rẹ̀ pé ọlọ́run ẹ ò lè jẹ wọ́n yà ẹ wà ní tẹ́kfìrì láwùn tó bá sì foríjì wọ́n isa nù o anabi tó yẹ pé lẹ́yìn ìgbà tó lọ tán a kú lórí ẹ̀sìn rẹ̀ ní wọn a pín sí seventy one gbogbo aláwọ̀ àwọn náà àyàfi fẹ́ríkọ́tù nàìjíríà tá a bá dúró lórí eléyìí òun ni ó mọ fata àwọn fi pín iná káàkiri mo ṣe àdìsí yìí lálàyé fún àwa ọmọ ẹ ọmọ ìyá nínú ẹ̀sìn mo ṣe lálàyé ni pé ká gbọ́ ní tí ẹnì yìí sọ pé nígbà tí a bá ní gbogbo alápapọ̀ seventy one èèyàn kan ni ó wàá wọ àlùjánnà òun ló fa sábàbí tí àwọn kan fi ń sọra ọmọ ìyá wọn di kèfèrí tí wọ́n fi ń sọ̀rọ̀ ọmọ ìyá wọn láìdáa tí wọ́n fi ń ṣépè lọ́mọ ìyá wọn pé tó bá bí wọ́n lè gbégbé tàbí ń ṣèpè lọ́nà ẹ̀ ṣùgbọ́n ọmọ náà ni wọ́n torí pé kí ni àwa nìkan làálà ìsìláàmù ń ṣe báyẹn ẹni bá ti lè nígbàgbọ́ nú ọlọ́run tó sì dúró tọ ọlọ́run tó sì dúró ti hadisu àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà là alukurani sọ báyìí pé wa man ya'mal minas solihat ọlọ́run lẹ́nu kẹ́ni tó bá ṣe dáadáa min zakarin aw unsa ọkùnrin ló jẹ́ ní abóbìnrin wa huwa mu'minun tó sì nígbàgbọ́ nú ọlọ́run fa ulaika yadkhuluna al-jannata ọlọ́run níwà wẹni bẹ́ẹ̀ ni wọ́n wà al-janna ọlọ́run ò pín wọn sí gúùpù kò ní gúùpù kò ní tí ò bá join gúùpù báyìí kò ní wà al tí ń túmọ̀ yìí pé kò sí society inú Islam, mùsùlùmí tó bá ti lè sin ọlọ́run rẹ̀ lójú méjèèjì tó nígbàgbọ́ náà Al-Qur'an tó sì tí ó sì nígbàgbọ́ nù ànábì pé òjíṣẹ́ ọlọ́run ni tí ó sì tako ọlọ́run tí ó tako ànábì tí ó tako kankan náà àlùkánù Islam wa huwa mu'minun tó sì nígbàgbọ́ náà lọ́hùn yẹ wà fa ulaika yadkhuluna al-jannata ọlọ́run níwà wẹ́n níbẹ̀ ni wọ́n wà ní jẹ́nà o wa la yuzlamuna naqira ọlọ́run àní sàbùsí fún wọn tí ń tún wọ́n rí pé àwọn àdìsí kan bẹ́ẹ̀ ta gbọ́dọ̀ kíyèsí mo ṣe wá pè wá sákìyèsí ìmọ̀ pọ̀ lọ gbáà aláìmọ̀kan mọ̀ dá sí wọ̀wọ̀ yìí tó wọ̀wọ̀ yìí ò ń ṣọ̀wọ̀ aláìmọ̀kan mọ̀ ṣe pé ọ̀wọ̀ eléyìí ò ń ṣọ̀wọ̀ ìpè ó yí pé gbogbo ohun tí mo kà láti yìí mi ò ṣe pé mò ń ṣàlàyé Al-Qur'an mo kà bó bá wá ṣe pé a jẹ́ pé ò sínú àwọn fúríkọ́tù nàìjíríà torí ìjọ tí ó bá là kò ní mọ ṣépè torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ti lè dípò pé ọmọ ya yẹn kéfìrí àbó ṣépè tọmọ ya rò bá lẹ́tọ̀ọ́ ṣépè yẹn èpè yẹn ó padà sórí ẹ̀ tó bá pé ọmọ ya yẹn kéfìrí tọmọ ya rò bá ṣe kéfìrí ìwé mímọ́ ké èmi nígbàgbọ́ náà Ọlọ́run wà á ṣe àdó ńlá ilà ìlàlà tó bá pè ní kéfìrí tí ì bá ṣe kéfìrí kéfìrí yẹn ó bọ́ sí ẹ lọ́rùn àlàyé ọ̀rọ̀ ni ká lè mọ̀ pé apá kan nínú àwọn àdìsá náà bì kan a ní láti gbọ́ yé à ń bẹ ọlọ́run ọba tààlà kó ṣàlékún àgbọ́yé fẹ́ni kankan wa hadisi ẹ má jẹ́ kájú kó dá wàhálà lẹ̀ mọ́ pé gbogbo àwọn ọjọ́ tó kù iná ni wọ́n wọ̀ rárá o ẹ má jẹ́ á sọ pé àwọn tìjàníyà iná kọ̀dìríyà iná ẹgbẹ́ kan báyìí iná iná gbogbo wọn iná alẹ́bí iná tẹ̀kù ṣé kò sí ẹni tó páyà ọlọ́run láàrin wọn ni ẹ má jẹ́ àmọ́ sọ̀wọ́ iná iná iná iná iná iná bíbá àwọn sàábé tọ́lọ̀ ń fún níwò pé gbogbo yín tọ́lọ̀ ń fún wọn níwò pé ah, ẹ ti jagun wúdù pẹ̀lú ànábì ẹ jagun bá dì pẹ̀lú ànábì a ah, mo fún yín ní ìwà àlùjànnà inú wọn ò dùn tọ́bi kúrò láyé gan tó wẹ̀ kan wọn ò balẹ̀ páwọn lè mọ ìwà àlùjànnà náà wò ká tó mọ̀ aṣọ àwà ta ló fún wa níwò àlùjànnà pé àwa àlùjànnà ká ti wá ń sọ pé ẹ̀yẹ̀ kan wọ̀ ná à ń bẹ Ọlọ́run bá tara kó ṣàlùkọ́ àgbọ́yé fún wa gbogbo ibi tí ẹ àgbọ́yé